ti kẹ́ ó ti sẹ́mẹ́ngẹ́ báyìí ààrẹ ọ̀nà kàkànfò ti jáde wọ́n ní Sunday Ìgbòho invade privacy àwọn wọ́n ní wọ́n ni wọ́n pa mọ́ àwọn wọ́n ní fọ́ìsì tí gbogbo yín ń gbọ́ yẹn àwọn ní yíyọ ẹkùn bíi tójó kọ́ wọ́n ló tásìkò káwọn sọ bó ṣe ń lọ wọ́n ní irọ́ ni gbogbo ẹ̀ wọ́n ní aṣọ òbí ọmọ ni aṣọ ìjìká ní ṣọ́ọ̀bù wọn náà ṣe ní cut and join cut and join cut and join ni wọ́n ní Sunday Ìgbòho ní audacity ó invade privacy àwọn ọ̀rọ̀ táwọn sọ ní kọ̀kọ̀ wọ́n ní báwo ló ṣe bọ́ tàdọ́wọ́ Sunday Igboho báwo ni Sunday Igboho ṣe mọ̀ pé àwọn báyàn sọ̀rọ̀ báwo ni ọ̀rọ̀ yẹn ṣe dé ọwọ́ Sunday Igboho wọ́n ló ti invade privacy àwọn wọ́n láwọn lẹ́gà ti mọ àwọn dẹ̀ ti dìde àwọn àṣìṣe lórí ẹ̀ wọ́n náà parọ́ máwọn ni o ààrẹ lọ Kakanfò ní irọ́ ni gbogbo ẹ̀ wọ́n ní irọ́ ni irọ́ lọmọ Yorùbá pa máwọn wọ́n ní bẹ́ẹ̀ lọ́lẹ̀ bú <laughs> bàbá wa ṣaláìsì ọba Lámídì Adéyẹmí wọ́n ní bẹ́ẹ̀ lẹ́bú Ọọ̀ni of Ifẹ̀ ńgbà kan tẹ́yẹ yóò ní fẹ́ Ọọ̀ni of Ifẹ̀ ọmọ Ògúnwùsì kábíyèsí bàbá àbèjì wọ́n lérò bóyá lè yẹ yí àwọn bẹ́ẹ̀ wọ́n láwọn lẹ́gà tí mà wọ́n ti dìde lọ́wọ́ yìí ọlọ́pàá máa kó anybody ọlọ́pàá ò ní kó àwọn ọ̀tá wa mọ́ o ọlọ́pàá máa kó Yorùbá sí Yorùbá ọ̀rọ̀ yìí di kóòtù ọmọ pàdé ní ẹjọ́ wọ́n ní wọ́n ní wọ́n ní ká ní tó wọ́n ní kọ́ta ìjọ ìní ni o ṣé ẹ ti gbọ́ fọ́ìsì yẹn àbí ẹ ti gbọ́ fọ́ìsì yẹn ẹ wá gbọ́rọ̀ lẹ́nu bàbá ààrẹ ọ̀nà kakanfò tó bá ṣe rí sí ẹ bá wa kọ́ sí comment section ó kọ́ta ìjọ ìní. breaking news breaking news o ààrẹ Gani Adams ti bọ́ta sọ̀rọ̀ o wọ́n ní yíyọ ẹkùn bí ìtọ́jọ́ kọ́ yíyọ ẹkùn bí ìtọ́jọ́ kọ́ wọ́n ní kò sóhun tádìyẹ tó lè fọ ọmọ àṣà ṣe bó lè yá kó má yá o bó lè yá kó yá òjò pé wé ìkòkò wọ́n ní gbogbo tí fọ́ìsì tẹ́ ẹ gbọ́ <laughs> ààrẹ ọ̀nà kakanfò ni dọ́kítọ̀ ẹ̀ ni wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀ wọ́n ní kò rí bẹ́ẹ̀ ó ní ẹ má bìlíìfù ẹ o èé èé o. Ah! <laughs> ẹ jọ àwọn àwọn kí n tẹ́bi sọ̀rọ̀ ẹ̀hún fóònù tẹ́bi sọ̀rọ̀ ṣé wọn ò ní lọ sí mi ò tiẹ̀ ń ṣe jọ́ọ̀jì mi ò ń ṣe lọ́ọ̀yà ẹ jẹ́ kí n dákẹ́ ẹ jẹ́ ká fún yín wọ́n ní yíyọ ẹkùn mi tójó kọ́ don't take my silence for cowardice Gani Adams tell criticism ta ló ń criticize yín à ń pè lọ́wẹ̀ ó ń láàárọ̀ nu ààrẹ Gani Adams ní ẹ má tèkì sáílẹǹtì àwọn pé yíyọ ẹkùn àwọn o bíi tòjò kọ ààrẹ ọ̀nà kakanfò of yorùbá land ibà Gani Adams Abiodun on Tuesday ìyẹn lé níbi ṣe ń bá yín sọ̀rọ̀ yìí one against what it terms as deliberate effort by some individual to drag his name in the mud saying Is silent should not be taken for cowardice òlẹ́òlẹ́ gbẹ̀mí yẹn wọ́n láwọn wọ́n gbogbo yín o gbogbo èyí tẹ́ ń bọ́ ta tẹ́ ẹ fẹ́ bà àwọn lórúkọ jẹ́ wọ́n ní bà lórúkọ jẹ́ ni ó tiẹ̀ ti da hmm. Ìbà Gani Adams gave the warning while speaking on the controversy, controversy generated by an alleged audio clip which had gone viral foreign that he was ready to set the record straight on the various questioning hanging in the balance of the alleged defamation contained in the sad clips wọn láwọn ò defame anybody o wọn láwọn ti ready báyìí láti set everything straight lórí clips yẹn Ipe àwọn ò bá yàn kankan lórúkọ jẹ́ o ẹjẹ́ àkà the Yoruba generalizing In a statement by his special assistant on media, Mr. Kehinde Aderemi, eh, agbẹnusọ wọn lórí media, special adviser wọn lórí media ló sọ̀rọ̀, Mr. Kehinde Aderemi, said the ongoing legal infraction by both Sunday Adeyemo Igboho, popularly known as Igboho, and Mr. Tayo Ayinde, the chief of staff, COS, to the Lagos state governor was a grand conspiracy <laughs> to discredit his person and further foul that he was ready to do everything to protect his hard-earned name and the office he represents. Ààrẹ Gani Adams ní àwọn ready láti ṣe anything láti protect orúkọ àwọn. Wọ́n ní Mr. Tayo Kẹ́yìn Tayo àti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣà wọ́n ní wọn ò lè ba àwọn lórúkọ jẹ́ conspiracy ni ó máa láti kẹ́ o ó máa lọ́ǹgì gan ó máa gùn gan àmọ́ tó kàn wá kan lẹ́ Yorùbá kọ́ lé léyìí o wẹ́ I don't know I don't want to say irọ́ ni ṣùgbọ́n mo kó tẹ̀yìn bá parọ́ ẹyọ kan gbogbo ọ̀nà ló máa fẹ́ try láti fi irọ́ one million bó mọ́lẹ̀ bẹ̀tẹ̀ bá wà wò pé lòtọ̀ọ̀tọ̀ nìkan tẹ̀ ń sọ okay a ṣe wípé àwọn tó sọ pé yorùbá wuyì gbẹnu ẹ sọhùn jẹ́ kán lọ kóòtù a ṣe wípé wọ́n jàre let's go ahead he said his reaction became pertinent as it had become evidence that those involved Igboho and Mr. Tayo Ayinde were not ready to toe the line of peace as initiated by the Oni of Ife, His Imperial Majesty ọba ẹni ìtàn adéyẹyẹ ògúnwùsì ọ̀jájá the second other prominent obas and personalities in Yoruba land wọn ló dàbẹ ni pé mr tayo ayinde àtolóyè sunday adéyẹmọ ìgbòho òòṣà wọn ò fẹ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe according to bí wọn ò ní kábíyèsí ògúnwùsì adéyẹyẹ bàbá bíú bàbá ń bèèjì kábíyèsí orí adé bí wọn ṣe bá wọn sọ ní pẹ̀lẹ́kùtù wọn ló dàbẹ ni pé mr tayo ayinde àtọdọ Sunday Igboho ni wọn ò fẹ́ gba pẹ̀lẹ́kùtù ok olórí Babaládé Ládé ti bá yín sọ nílẹ̀ Yorùbá ẹ fẹ́ gbà ó yá ìpàdé di kóòtù ìpàdé di kóòtù bẹ́yìn ilẹ̀ sòótọ́ ni báwa la sòótọ́ ni ìpàdé di kóòtù divide and rule ṣẹlẹ̀ po ó padà happen nílẹ̀ Yorùbá divide and rule padà ó padà work kélédùmarè gbà wá lókun The reason for my silence amid the various legal and the media infrastructure by Igboho and Ainde was not because I am a coward, but because of the initial intervention of the Oni of Ife, Oba Adeyeye other prominent Obas, and several other important personalities in Yoruba land. Wọ́n ní dídákẹ́ àwọn bá ṣe ń sọ̀rọ̀ lórí mídíà tí Mr. Taiwo, Mr. Tayo Ayinde àtolóyè Sunday Igboho bẹ́ẹ̀bọ̀dì ṣe ń ṣe wọ́n ní ah, ah, dídákẹ́ àwọn ń ṣe tójò wọ́n ní ṣùgbọ́n tó pé bàbá wa kábíyèsí olórí ládéládé ọ̀ní ògúnwùsì wọ́n ní tó pé wọ́n ti dá sí làwọn ò ṣe fẹ́ sọ̀rọ̀ ah, ọlọ́run ṣàánú fún wa. This was just as he pointedly said the audio clip generating the squabbles was a distorted and disjointed content of a private conversation held way back in 2021. Chetigbo, the squabbles, distorted, disjointed, this gbongbolongbongbo, wọ́n ní wọ́n ṣe ní cut and join ni o. Ààrẹ <laughs> ọ̀nà kákàǹfò ká ṣe kábíyèsí lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ ní cut and join ní fọ́ìsì yẹn. Ah. á pè lọ́wọ́ ẹ̀ ó ti ń láàárọ̀ nu kò sí wàhálà ẹ continue. this was okay wọ́n ní private conversation ni pé àwọn àtẹnìyẹn làwọn wọ́n ní tá a ṣe ní kọ̀kọ̀ ṣe wá di gbangba kílẹ̀tòkù tá a sin tí ẹsẹ̀ ẹ yọ síta wọ́n ní private conversation ni láti 2021 wọ́n ní wá ètò bọ́ta wọ́n ní between him and a US-based younger brother of a friend ah <laughs> My ẹ má yẹ kí One, sọ̀rọ̀ wọ́n ní Ààrẹ Ọ̀nà Kakanfò sọ pé ẹni tó sọ̀rọ̀ yẹn wọ́n ní younger brother of a friend ni wọ́n ní àbúrò a àwọn <laughs> ewo wọ́n ní àbúrò ọ̀rẹ́ àwọn àbúrò àbúrò ọ̀rẹ́ yín ẹnu mi àgò wọ́n ní àbúrò ọ̀rẹ́ àwọn lẹni tẹ́ ń gbọ́hùn ẹ̀ yẹn ah ó dá o kò sí wàhálà wọ́n níyẹn ń gbé US US based younger brother of a friend recalling that the conversation was initiated by the young man who claimed he wanted a reconciliation between myself Igboho and some other people wọ́n ní that young man ọmọ kékeré ọkùnrin yẹn wọ́n ló kàn pé àwọn ni o wípé tọ̀ ààrẹ o ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o ẹjẹ́ àyanjú ẹ̀ o láàrin ẹ̀yin àti Ìgbòho àti àwọn other people o ẹ dákun ṣé ní twenty twenty one ààrẹ àti Ìgbòho ń jà ni. ń <laughs> tẹ bá rí sí tá à ń kà sí fún yìí ẹ bá wa kọ sí comment section ẹ bá wa ṣí ẹ ààrẹ ti sọ̀rọ̀ kéré o ah! <laughs> ó dáa ó ti gbọ́ hmm. but with the ongoing lies and the aspersions against my person, I think it's time for me to come out open and set the record straight. Mm, I think it's the time Time I boss it up. Time I máa open up everything. Time I saw the. kí ni mo sọ fún yín ṣọ̀tí mo ìṣe di yam pepper scatter-scatter. Iṣu ata I am not a prophet. I do tell you this every time. But sometimes, mm, wọn lásìkò tó táwọn àtọ everything máa scatter àwọn Ìgbò ńlẹ wọn kó ńlẹ wọn àwọn Haúsá ń gbowó ìjọba Yorùbá ń jà <laughs> I never regret I am a Yorùbá woman I am proud to be a Yorùbá woman ẹ̀yin kọ́ ṣe proud láti jẹ́ ọmọ Yorùbá I am proud to be a Yorùbá woman whatever tó bá wùn ìkẹ́ dá sílẹ̀ ní ilẹ̀ Yorùbá ẹni tó máa kú máa kú ẹni tó máa kú máa kú táwọn tó lọ níwájú I don't want I don't I don't want to be I don't hmm. ẹyẹ àwọn àkàsíwájú sí. Though my legal team has done what was required of them wọ́n ní àwọn legal team àwọn náà àwọn náà lágbẹjọ́rò lọ́tún lọ́sìn wọ́n ní wọ́n ti ṣe necessary thing that was required to wọ́n béèrè lower one. I need to state clearly that the audio clip generating the squabbles was distorted and disjoint content of a private conversation which aired way back in 2021 with a US-based younger brother of a friend. The conversation was initiated by the young man who claimed he wanted a reconciliation. He wanted a, re a reconciliation between myself, Igboho, and some other people. It was while responding, responding on reason for reconciliation at the time that he mentioned the names of two people wọ́n ní tó ti ń bá wọn parí ìjà <laughs> lórí fóònù pé lòun fún ààrẹ ti dárúkọ that he mentioned i just want to make sure i didn't gbé ọmọ bàfọ́sùn the names of two people lòun fún ààrẹ ti dárúkọ àwọn méjì okay okay ohun ohun ẹnìyẹn lẹ gbọ́ tó dárúkọ àwọn méjì àwọn méjì wo ló dárúkọ èmi ò mọ̀ aláìwọ ti padà lẹ́tìkẹ́ In the said audio, I said it repeatedly that though it was very difficult to believe there is an unconfirmed rumor allegedly linking Igboho to the murder of the late Minister of, Just Minister of Justice, Chief Bola one in a conversation yẹn I want sọ repeatedly I want ń sọ àwọn ń tẹnumọ́ àwọn ń sọ àwọn ń tẹnumọ́ àwọn ń sọ àwọn ń tẹnumọ́ pé ọ̀rọ̀ yìí máa ọ̀rọ̀ yìí máa le láti láti bìlíìfù ọ̀rọ̀ yìí le o àwọn ò bìlíìfù ẹ o pé rúmọ̀ ni o àwọn ṣà ń sọ nínú fọ́ìsì yẹn ó dàpẹ́ yìí náà gbọ́ wọn làwọn ṣà ń sọ ni làwọn ń tẹnumọ pé ọ̀rọ̀ yìí ẹ má má jẹ́ kọ́rọ̀ yìí lùkì síta ọ̀rọ̀ yìí mà lágbára pé lóòótọ́ rúmọ̀ ni wípé there is, there is a link unconfirmed Rumor allegedly linking Igboho to the murder of late Minister of Justice Shibola Ige wípé àwọn sọ pé ọ̀rọ̀ yìí unconfirm ni o unconfirm ni o wípé there's there's a link bóyá máa padà fún wa ní link yẹn ààrẹ I don't know bí ààrẹ mo padà gbé link yẹn kalẹ̀ fún èèyàn ọmọ Yorùbá tẹ máa rí èmi ò mọ o. Hmm. My statement was not done in bad faith it was purely a private conversation wọ́n ní àwọn ò sọ bẹ́ẹ̀ ṣe rò ó àwọn ò sọ ní bad bad bad kínní o àwọn ò sọ lọ́nà tí ò dá o kì í ṣe bad faith tí o àwọn òfin burúkú sọ o ṣùgbọ́n private conversation ni wọ́n ní bókù táwọn jọ sin bó ṣe yọ ẹsẹ̀ síta ààrẹ láwọn ò mọ̀ o wọ́n láwọn ò mọ̀ o dẹ̀ wọ́n wá tẹ̀síwájú tó ti wá fọ́ ọgbẹ́ lójú lélẹ́yìn. Hmm. It is surprising how a private conversation held almost four years ago would suddenly turn up in the hands of Igboho. Wọ́n ní ó sọ ìpásí rẹ̀ sí àwọn so so surprise what ọ̀rọ̀ táwọn sọ pẹ̀lú àwọn èèyàn ní four ní ní four years ago tó ṣe wá link tó wá bọ́ sí ọwọ́ Ìgbòho wọ́n níyẹn ló túmọ̀ sí wípé to the scanning mind it is obvious that Igboho unlawfully invaded my privacy. <laughs> chai òyìnbó ti pọ̀ òyìnbó ránṣẹ́ wọ́n ní unlawfully Igboho invaded his privacy wọ́n ní Sunday Igboho ó invade privacy àwọn ó tọ ojú bọ privacy àwọn nǹkan táwọn fi sí kọ̀kọ̀ Sunday Igboho ranjú ó tọ́jú wá <laughs> chai ok bí a Sunday Igboho lórí kọdọ àkúkú mọ bí a Sunday olóyè were you there when the audio was recorded <laughs> ààrẹ uh, hmm. ẹ̀yin èèyàn mi ṣó ń kí ẹ ṣe ń gbádùn ẹ bá ṣe ń tu èmi ègbóyìnbó pressure ti wà ṣe ń gbádùn ẹ ẹ lè kálẹ̀ gbẹ̀mí òun lẹ́ ń wò lẹ́gbẹ̀mí yẹn hmm mo mọ̀ bá yín screenshot ẹ̀ ní kẹ́ máa kà. Bugged a private conversation and uh, inappropriately used the same on several social media platforms. Sunday Igboho iná no tẹnumọ́. Wọ́n ní Sunday Igboho ó bug in into his private conversation what ọ̀rọ̀ táwọn sọ ní bòńkẹ́lẹ́ Sunday Igboho ó ó ó jump into his ah ààrẹ wọ́n Sunday Igboho tún wá lo voice yẹn ní different platforms different media platforms <laughs> ẹ dákun sọlẹ Sunday Igboho well I don't want to judge it's left for you or left to you on the on the comment section wọ́n ní Sunday Igboho ó ń lo conversation yẹn káàkiri lórí media platform ọlọ́pàá máa kó anybody níbi tá a bá dé yìí <laughs> wàhálà wàhálà wàhálà recall that before now precisely in early March the same people had bombarded the media space about my heritage eh hey, wọ́n ní early early March náà lọ́dún yìí twenty twenty four yìí wọ́n ní bá ṣe bombard the media nìyẹn eh? tí tí everybody sọ̀rọ̀ nípa heritage àwọn ibi táwọn ti wá mm, wọn lóríṣiríṣi làwọn èèyàn ń sọ ibi táwọn ti wá péye bòǹbà íńtánẹ́ẹ̀tì nìyẹn lọ́tún lọ́sì ódìgbàs ódìgbòs ódìgbàs ódìgbòs ódìgbàs ódìgbòs wọn lè ṣàǹfọ àwọn ọdẹ lọ́tún lọ́sì nù. recall that before now no the same people had claimed I was of Takpa Nupe extraction Iba Gani Iba Adam stated pé ń pariwo pé àwọn wá láti inú pé àwọn wá láti tápà àwọn wá láti gbá àwọn wá láti àwo ẹ wọ́n lè ṣàn sọ̀rọ̀ heritage àwọn ni eh, lọ́n ṣàánú fún wa. Speaking further, the, the Yoruba generalizimo said this said these same people alleged that he requested twenty billion naira from the organizers of the Yoruba Security Conference held in Ile-Ife, Osun State on 29th February 2024 wọ́n ní bọ́n ṣe máa ń pẹ́yìn pariwo lórí mídíà nìyẹn o ipò lórí security ilẹ̀ yorùbá o àwọn oníkàwọn ọlọ́mú tó lọ́mú twenty billion wá o lórí security ilẹ̀ yorùbá o ẹni twenty billion à ń gbọ́dọ̀ sọ à ń gbọ́dọ̀ gbà o wọ́n ní báwọn èèyàn ṣe ń pariwo mọ́ àwọn nìyẹn o ibà Gani Adams sọ pé àwọn ò sọ bẹ́ẹ̀ o. wọ́n ní ẹ̀rùn kí ni tí wọ́n organize nílé Ifẹ̀ they sọ pé àwọn ti sọ bẹ́ẹ̀ páwọn ò dẹ̀ so. adding that they follow up this dastardly act by invading and intruding on his privacy. ààrẹ ọ̀nà kákàǹfò everything wọ́n improve lórí privacy ah kábíyèsí on your ìfẹ́ o Ògúnwùsì Ọjájá the second tó a lè bàbá mi kábíyèsí o wọ́n drag you on. lórí internet wọ́n drag Queen Naomi mo dẹ̀ like my fine fine gan <laughs> ọlọ́run mo kàn tẹ́lẹ̀ mo fi like ẹ̀ e. mo ṣàkàn like Naomi ń tèmi ni wọ́n drag bàbá òní wọ́n ah íńtánẹ́ẹ̀tì wọ́n ya wèrè gan wọ́n drag everybody Are any privacy àwọn wọn làwọn ò fara mọ́ wọn nígbà míì tó dáa fún ìgè tí ìgè lè fún mọ́ra wọn lápìbí lè má lè gbà even though they have the same name Ha. ọlẹ ti bọ́ọ̀gì into his privacy Oh. okay let's continue but quickly affirmed that his legal team was presently working on all this. ọlọ́pàá máa kó anybody gbogbo anybody tó sọ pé gba twenty twenty twenty billion àbí twenty million ọlọ́pàá máa kó anybody sójà máa kó anybody níta la wọlé yorùbá ò bá ọ̀tá jà mọ́ o yorùbá sí yorùbá ló kàn mo ṣe show lọ́sàn-án yìí tí mo sọ fún yín pé yam pepper ó máa skataskata àbí mi ò ẹni tẹ̀ ti wò ẹ lọ wò ẹ̀rọ àwọn nǹkan tí mo sọ ń bẹ̀ I am not a prophet èmi yìí ṣe wòlíì ṣùgbọ́n mo sọ̀rọ̀ ń bẹ̀ ẹ̀yin tẹ́ bá ti wò ẹ lọ wò ní twenty six of March twenty twenty four go and watch it. In another breath they allege that I requested the sum of twenty billion naira from the organisers of the Yoruba Security Conference held in Ile-Ife Ọ̀ṣun on twenty-ninth February twenty twenty four wọ́n ní ẹni àwọn béèrè twenty billion lọ́wọ́ àwọn ọ ní wọ́n sọ pé àwọn béèrè twenty billion lọ́wọ́ àwọn organizer security, Yorùbá security conference tí wọ́n ṣe ní Ilé Ifẹ̀ Ọ̀ṣun on February twenty nine twenty twenty four they follow up this dastardly act by invading and intruding on my privacy my legal team is presently working on it ọlọ́pàá máa kọ anybody however on the issue of my brother Taiwo Tayo Ayinde okay to the brother yín sin okay let me make it clear here that I repeatedly said that whatever was said was a rumor and couldn't be substantiated or made public. wọ́n ní I, I, I, ọ̀nà kakanfò àbí kí n play voice yẹn ni ẹ máa gbọ́ ẹ máa gbọ́ at the end of this show ààrẹ ni pé wọ́n ní àwọn sọ repeatedly pé ọ̀rọ̀ tí àwọn ń sọ yẹn o àwọn sọ pé rúmọ̀ ni o àwọn sọ pé àwọn ò dẹ̀ bìlíìfù ẹ o ah. bóyá ká play voice yẹn sàbí ká ṣe mo dání díẹ̀ nù ká ṣe live show lọ́la tó ọlọ́run aṣáánu wa ọlọ́pàá máa kó gbogbo ọmọ yorùbá kúrò nílẹ̀ yorùbá the picture has now become clearer that they resorted to the audio clip blackmail after they failed in their attempt to rubbish my name. Hmm, abẹ́rẹ́ ọlọ́run wọ́n ní lẹ́yìn tí wọ́n fail láti rubbish orúkọ àwọn pétápà làwọn nupé làwọn kinní kan làwọn ló jẹ́ kí wọ́n wá lo ló yẹ kí wọ́n wá lo ọ́díò yẹn oríṣiríṣi ọlọ́run ṣàánú mi. This was how they abused the honey of Ife. His Royal Majesty Ọba Adéyẹyè Ògúnwùsì wọ́n ní bẹ́ẹ̀ náà ni wọ́n bú Ọ̀ọ̀ni of Ifè àwọn òun náà bú Ọ̀ọ̀ni of Ifè even though lóye Sunday Adéyẹmọ Ìgbòho ṣá came out and said àwọn ló gbé mi and this is what the ọmọ Yorùbá have been asking of you Ààrẹ Ọ̀nà Kakanfò èèyàn máa ń sọ̀rọ̀ tí wọ́n máa sọ pé èèyàn ò sọ bẹ́ẹ̀ mọ́ àwọn ló gbé mi we are all ọmọ Yorùbá o. Ah àbí kí n má give advice bóyá kí n gbẹ́nu mi sọ̀hún ká pàdé ní kóòtù ká pàdé nílé ẹjọ́ kọ́rọ̀ dọ̀rọ̀ kóòtù ẹ o bóyá kí n gbẹ́nu mi dákẹ́ hmm. <laughs> àmọ́ ọbẹ̀ kì í mìínú níkún àgbà ààrẹ ọ̀nà kákàǹfò yóò mọ̀ ọ́ lẹ́yìn yóò mọ̀ ọ́ lẹ́yìn bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe lẹ́ yorùbá yìí yóò mọ̀ ọ́ lẹ́yìn àjàǹtì èlé bí fúlàní bá pa wá ajá ń tí elé tán da màálùú jẹ kó wá ajá ń tí elé tẹnu ọmọ yorùbá ò papọ̀ láti jà ajá ń tí elé yóò mọ̀ ọ́ lẹ́yìn yóò mọ̀ ọ́ lẹ́yìn gbogbo ohun tẹ́ ń ṣe yìí yóò mọ̀ ọ́ lẹ́yìn ajá ń tí elé ó máa lẹ́yìn ẹjá kà síwájú sí This was how the abuse on your Ife, Is Imperial Majesty Ọba Adeyeye Ogunwusi and that same ọba Adéyẹyè Ògúnwùsì sọ pé ẹ pàdé wọn fún Sunday Igboho ah why would we forgive ourselves ẹni tó ṣẹ̀ ẹni kó ṣe sọ́ọ̀rì àbí òní lè ṣe é ní gbàmígbàmí lèèyàn gbà àìgbà méṣe mèrò kẹ́ni tó ṣẹ̀ kó ṣe sọ́ọ̀rì ló bá finish lọ́rọ̀ bá parí hmm. ìjà tẹ̀síwájú. The late Alaafin of Oyo, Oba Lamidi Adeyemi and other Yoruba Obas that has done well and contributed a lot to the development and progress of Yoruba, Iba Adams said. Wọ́n ní bẹ́ẹ̀ ṣe bú Ọọ̀ni of Ifẹ̀ nìyẹn o. Tẹ́ tún bú ọba Adéyẹmí, Aláàfin Ọ̀yọ́. Bóyá bàbá náà máa jí ní sàárè. <laughs> Wọ́n á wá lọ court. Ah! I never regret I am a Yoruba woman. I am proud to be a Yorùbá woman. Gbogbo àrà tó bá wùn yín ni kẹ̀dá. I am proud and I believe many people will be proud. Wípé ọmọ Yorùbá làwọn tó bá wùn yín kẹ̀ dá lára. Ohun tó bá wùn yín kẹ̀ ṣe. Ojú everybody máa bó. Àfúrà tó sọ pé èèyàn máa mú ni. Ọmọ tiẹ̀ náà ò ní jẹ tira. Now, I don't know, I don't want to judge, but I believe pẹ̀lú bá ṣe ń bá lọ yìí, what if tẹ́ ẹ bá dé kóòtù wọ́n ní wọ́n dókítà òun yẹn ni wọ́n join yẹn ni wọ́n ṣe ń kọ́tà ń join ni. I am not saying ààrẹ òótọ́ lẹ̀ ń sọ ààrẹ I am not saying irọ́ lẹ̀ ń pa ṣùgbọ́n ààrẹ what if tẹ́ bá dé kóòtù service provider yín àbí kí ni wọ́n máa ń pè wọ́n nàìjíríà service provider la máa ń pè wọ́n lẹ́yìn amẹ́ríkà service àwọn tó máa ń sọ̀rọ̀ tó máa bí imtn lẹ́ ń lò àbí ẹ̀hún ṣíṣe ẹ̀ lẹ́ ń lò àbí kíní kan ẹni ẹ̀ lẹ́ ń lò àbí ẹ́jísàlátì lẹ́ ń lò àbí glo. ọ̀rọ̀ alágbára méjì ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá là ń sọ yìí what if tó bá ní kán lọ mú òun yẹn jáde ààrẹ tó bá jẹ́ pé kò wà doctor dì nǹkan kí lè máa sọ bẹ́ẹ̀ ló kí lè máa ṣe tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe sọ gangan nìyẹn gbọ́dọ̀ tó máa yí gbà <laughs> ẹni pé ẹ tún máa wá nǹkan mi fi bò yẹn ẹ máa lọ kẹ́yìn pọ̀n níwájú ẹ máa lọ kọ́ pẹ̀yìn níwájú adájọ́ o my lord. tó bá yẹ pé wọ́n dọ́kítọ̀ ẹ̀ ń kọ́ tẹ́ni tó fọ́lóyè Sunday Igboho tó padà wípé wọ́n dọ́kítọ̀ ẹ̀ ni bẹ́ẹ̀ fọ́ìsì tẹ́ ń wò yẹn tẹ́ ń wò mí ṣó lùkù bẹ́ẹ̀ ni pé wọ́n dọ́kítọ̀ ẹ̀ṣà ó dàbí cut and join bí aṣọ bí ọmọ <laughs> èmi wò pé ọ̀rọ̀ yẹn to me oh, i don't know about you èmi wò pé ọ̀rọ̀ yẹn mo ṣe ń sọ èsì yẹn ọ̀rọ̀ yẹn ó mẹ́sì ọ̀rọ̀ yẹn ó mẹ́sì ọ̀rọ̀ yẹn wọ́n yọ ń wọnú ara wọn mr tayo ayinde àtọ̀dọ́yè sunday gbòó àtàrẹ gani adams the battle line has been drawn right kò sí wàhálà ọlọ́run ṣe kò sí mùníwù lórúkọ ìgbẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run dẹ̀ ṣe kò sí àbùdù kínní kan òkè àbùdù gani no bóyá <laughs> mi ìmọ̀ orúkọ ti máa pè é kò sí ṣùkọ́ ẹ̀mẹ́ka lórúkọ yìí mẹ́tẹ̀ẹ̀ta àmọ́ tí wọ́n bá lọ lógún ọdún ìjọ kan lóòótọ́ máa bá o owó máa fojú hàn tẹ́ni tó ń parọ́ fún òbámọ̀ ẹni tó parọ́ mọ̀ lọ́kàn àrèpẹ́rọ́ lòun pa ohun tó ń tán lọ́dún eégún ọmọ aláàgbà máa fowó ra àkàrà máa fi jẹ̀kọ àwọn lọ́ọ̀yà kódà bí èèyàn pààyàn báyìí tí wọ́n rí pé pààyàn sílẹ̀ báyìí táwọn ọlọ́kà níléèwé nìyẹn o wọ́n fi owó wọn lọ sí skul ni di adíẹ tó dìfẹ́ǹdì owó àpò ẹ̀ ló máa ná lọ́ọ̀yà máa rojọ́ lọ́tún lọ́ọ̀yà máa rojọ́ lọ́sì ó kù fún jọ́ọ̀jì kódà bẹ́ẹ̀ni oníkálukú bá ṣe gbó tó tẹ́ni oníkálukú bá ṣe mú tó ohun tó kálukú bá rò níwájú adájọ́ ni kóòtù máa dá so ó dàgbà máa wá àwọn okay SAN senior advocate of Nigeria a nílò SAN o hmm, yorùbá wù tí ò tí ò tí ì jẹ́ nǹkan náà ayé ló lè pe ẹjọ́ tó lè lo SAN bóyá máa lo SSSSS SAN senior senior senior senior senior senior senior senior senior advocate of Nigeria. Le máa lọ gbé dìde síra yín ọmọ yorùbá torí ẹni tán bà lórúkọ jẹ́ tó ní wọ́n bà òun lórúkọ jẹ́ yìí kò ní gbà kó lọ bẹ́ẹ̀ àgbọn ń sẹ́ ìkàmùdù ń sẹ́ ojú olóko rèé ta ló ń ta ló ń parọ́ fún àṣà àwọn ọmọ yahoo who is the mo kà lórí kíní jọ ìdáhùn ọmọ yahoo ó ní who is the kíní kan who is the picker who is the kíní kan ta ló ń ta ló ń ski wa. <laughs> ó jẹ́ everybody máa bó yorùbá wí lórúkọ tèmi o àá pàdé ń kóòtù ọlọ́ọ̀ṣẹ́ náà ti pe lẹ́gà tì mú yín ọ̀ní ti bá yín sọ ẹni tó ń bá lórúkọ jẹ́ sọ pé òun nígbà kan bá àwọn lórúkọ jẹ́ torí ọmọ torí àwọn ọmọ lọ́jọ́ iwájú àwọn ọmọ yorùbá dẹ̀ dìde pé àwọn náà ò ní gbà àwọn iṣẹ́ takuntakun tó lè Sunday Igboho ṣe fáwọn wọn láwọn nígbà korúkọ ẹ̀ kó wọnú ẹrọ̀fọ̀ ààrẹ náà dìde ń sin wọn náà fẹ́ bórúkọ àwọn jẹ́ ni yorùbá wuyì lórúkọ tèmi yorùbá wuyì lèmi ń jẹ́ o bó ṣe ń gbóná fẹ́rifẹ́ri la mú wá fún yín ẹ subscribe sí youtube channel mi ẹ tẹ ẹ click on notification bell yín tó bá ti ń lọ a máa mú wá fún yín ẹ máa gbọ́ ire o ah, Yorùbáwùyí i am the one and only akálólè of yorùbá la adáwọn ilẹ̀ yorùbá ọmọ jọmọ lọyọ lérè tí ó pè méjì abẹ ni ọmọ òṣèré pààrọ̀ lónìí see you on my next show. Hmm, ó Oga.